tí kò bá jẹ́ pé mo rí ànábì sallallahu alayhi wa sallam tí ó ń fẹnu kù ọ́ èmi kò bá ti fẹnu kù ọ́ ọmọ yẹ kéèyàn ó yẹ kéèyàn mọ̀rọ̀ gbọ́ o tẹni tó mọ̀rọ̀ sọ tó bá mọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ ó sì yẹ kí ìwọ tó o fẹ́ gbọ́ mọ̀ gbọ́. ẹ jẹ́ àkọ́kọ́ ka ìtọ́sí ọrọ kíyèsí ọrọ tí Umaru kí Allah yọ́nú sí sọ yìí ó fi nǹkan ńlá mẹ́ta rinlẹ̀ ọrọ wo ló sọ ọrọ tó sọ pé èmi nímọ̀ pé dájúdájú òkúta kan ní ọ ìwọ kò lè kónira bá ni. ò sì lè ṣe ni láǹfààní tí kò bá jẹ́ pé mo rí ànábì muhammadu tó fẹnu kù ọ́ ni èmi ìbá ti fẹnu kù ọ́. ok mo wá ní ọ̀rọ̀ tí umaru sọ yẹn ó fi nǹkan mélòó rinlẹ̀ nǹkan mẹ́ta ìkíní mùsùlùmí kò bọ òkúta dúdú náà nítorí pé èròǹgbà àwọn tó ń bọ òkúta tí èròǹgbà náà sì sọ wọ́n di abọ̀rìṣà ni pé òkúta lè ṣoore tàbí fi ìnira kan àwọn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. àwọn tí wọ́n ń bọ òkúta èròǹgbà wọn àníyàn wọn àdìọ́kàn wọn àfojúsùn wọn ìrònú wọn ìrètí wọn ni pé òkúta táwọn ń bọ yìí yóò ṣe àwọn láǹfààní yóò sì dènà aburú fáwọn. àbí bẹ́ẹ̀ kọ́ ni èròǹgbà dọ́rọ̀rù wà náà fún òkú ó ń bẹ lọ́kàn ẹni tó ń bọ òkúta ẹni tó ń bọ òkúta yóò gbà pé òkúta yẹn bóun ò bá bọ́ yóò kó nira bọ́ òun tóun bá sì bọ́ yóò kó oore bá òun èròǹgbẹ tí ń bọ òkúta nìyẹn ọ̀rọ̀ tí Umaru sọ yẹn ó jẹ́ ká mọ̀ wípé kò sẹ́nìkan tó fẹnu kan òkúta kàábà pẹ̀lú àdìọ́kàn pé yóò ṣeun láǹfààní kan tàbí yóò kó ìnira bá òun ìyẹn jẹ́ iní ìkejì wíwo ànábì sallallahu alayhi wa sallam kọ́ṣe ní ìpìlẹ̀ fún ẹnikẹ́ni tí ó bá gba ànábì muhammadu ní òjíṣẹ́ Allah. àyàfi ibi tí ìṣe náà bá ti jẹ́ àdáyanrí fún ànábì muhammadu nìkan èyí tí a mọ̀ sí kùsùsíyà kókó ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọ̀rọ̀ tí umaru sọ yìí ó tún jẹ́ ká mọ̀ wípé ìpìlẹ̀ òfin ìpìlẹ̀ fún àwa ọmọlẹ́yìn ànábì muhammadu sallallahu alayhi wa sallam ó ní pé bí ànábì bá nàró kábà nàró tó bá jókòó kábà jókòó tó bá dùbúlẹ̀ káwa náà dùbúlẹ̀ ohun tí ànábì bá ṣe ìpìlẹ̀ ni pé fún àwa tá a la tẹ̀lé lẹ́yìn káwa náà ṣe é. ohun tó bá jìnnà sí káwa náà jìnnà sí òfin ìpìlẹ̀ nìyẹn that is the general principle fún ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ pé òun gbàgbọ́ nínú ànábì òun sì tẹ̀lé àyàfi tí ọ̀rọ̀ bá wá lórí ẹ̀ wípé ní ti èyí ẹ má ṣe ń tànà ibi ṣe èyí tẹ́yìn máa ṣe nìyí sọgbọ́ àyàfi tí ọ̀rọ̀ bá wá lórí ẹ̀ pé ní ti èyí tó ṣe yìí o kò kan ẹ̀yin òun nìkan ló lẹ́tọ̀ọ́ láti ṣe òun nìkan ló lẹ́tọ̀ọ́ láti ṣe. ok àmẹ́yìn ti yín ohun mìíràn lẹ́yìn máa ṣe àpẹẹrẹ rẹ̀ rèé. àrẹ́bí sallallahu alaihi wasallam ó fẹ́ ìyàwó mọ́kànlá láyé òfin ìpìlẹ̀ ni pé káwò kọ́ sí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. àyà wa wá nínú súrọ́tù nìsá tó wá ń sọ pé fáńkìhù mọ́ tọ́ bàlàkún mínà nìsá wà wàfùlásá wàrùbá. ẹ̀yin mùsùlùmí ẹ fẹ́ nínú àwọn obìnrin tá a ṣe ní ẹ̀tọ́ fún yín. ẹ lè fẹ́ méjì ẹ lè fẹ́ mẹ́ta ẹ lè fẹ́ mẹ́rin. bẹ́rù bá wa ń bà yín pé ẹ ní í ṣe déédéé lórí gbígbé bùkátà wọn pé ẹ ní lè ṣe déédéé lórí gbígbé bùkátà wọn. ẹ fi mọ ní ẹyọ kan. tẹ́rù bá tún bọ̀ pé ẹyọ kan yẹn gan kò ní pọ́síbù fún ọ wá ẹrú ẹrú rẹ kan fẹ́ ẹrú rẹ kan fẹ́ bó tilẹ̀ jẹ́ pé lásìkò tá a wà yìí kò sí ẹrú mọ́ ní òde. ó wá túmọ̀ sí pé tẹ́rù bá ń bọ̀ pé òun ní lè gbé bùkátà ẹ̀yọ kan tí òṣìṣẹ́ rú mọ́ ń ta máa gbàwẹ̀ tó o ti gbọ́ àyà sọ pé ẹ méjì tàbí kẹ́ ẹ mẹ́ta tàbí kẹ́ ẹ mẹ́rin. àmọ́ tẹ́ ẹ bá ń páyà pé ẹ ní í ṣe déédéé déédéé wo déédéé pé o ò ní lè gbé bùkátà gbogbo wọn kìí ṣe déédéé pé o ò ní nífẹ̀ẹ́ gbogbo wọn bákan náà kò rọrùn kò rọrùn láti fẹ́ràn èèyàn méjì bákan náà kò rọrùn ìfẹ́ tẹnìkan ó ti ẹnìkan lọ nítorí àwọn sábàbí nínú àwọn sábàbí rẹ̀ ó lè jẹ́ pé ẹwà ara ó jọ ọ́ lójú lára obìnrin ju nǹkan míì lọ o sì níyàwó méjì ọ̀kan rẹwà jù kan lọ definitely èyí tó rẹwà jù lọ òun ó nífẹ̀ẹ́ jù lọ kí wá láwa ṣe sí eléyìí tí ò lẹ́wà ṣé yọ lọ rẹ́ǹtì ẹ̀ ni. so ó sì lè jẹ́ pé kì í ṣe ẹwà lòṣùwọ̀n tiẹ̀ bí wọ́n ṣe ń tẹ́ ọ lọ́rùn lórí bẹ́ẹ̀dì ẹ́ ní òṣùwọ̀n tiẹ̀ tó o lò òṣùwọ̀n tiẹ̀ tó o lò ni pé ọ̀kan good lórí bẹ́ẹ̀dì ọ̀kan poor lórí bẹ́ẹ̀dì ọ̀gbọ́rọ̀ mi yé <laughs> eléyìí tó good lórí bẹ́ẹ̀dì tíwọ náà sì ń wẹ́n tó bá good lórí bẹ́ẹ̀dì ọ̀wà fẹ́ràn rẹ̀ ju eléyìí tí ò good lórí bẹ́ẹ̀dì lọ. sóòsì eléyìí tí ò gùn lórí bẹ́ẹ̀dì kò sí ní tá a fẹ́ ṣe sí i bó ṣe máa mánéjì ẹ̀ lọ nìyẹn níṣọ̀ tiẹ̀ nìyẹn ẹ̀sìn tẹ̀sí ẹ̀ máa lọ ntí máa wú ntí ẹnu àmọ́ kejì ẹ̀sìn ẹ̀ tún dúró so èyí tó ní ẹ̀sìn tẹ̀sí ẹ̀ máa lọ àtẹ̀tó ní tẹ́ bá ṣe tá ẹ má tì í lọ wọn jọra wọn lọ́dọ̀ rẹ ó lè jẹ́ pé òṣùwọ̀n ibùsùn lòṣùwọ̀n tiẹ̀ ó sì lè jẹ́ òṣùwọ̀n èwo ní ń gbọ́rọ̀ sí ọ lẹ́nu jùlọ lòṣùwọ̀n tiẹ̀ ok èwo ni ó ń gbọ́rọ̀ sí ọ lẹ́nu jùlọ lòṣùwọ̀n tó lò lórí ta ló máa fẹ́ràn jù. nígbà míì ń bẹ tó ga sí pé òṣùwọ̀n tó tún lò ó lè jẹ́ èwo ló ń rí àǹfààní lára ẹ̀ jùlọ nínú wọn. ìgbà míì ń bẹ tí yẹn níyàwó méjì tó jẹ́ pé àwọn méjèèjì wọ́n ní business ọlọ́run wá bùkún ọ̀kan ju ọ̀kan lọ eléyìí tọ́lọ́ ń bùkún tọ́ba ti ní wò ó mo ní di hundred k bẹ́ẹ̀ o yóò sì transfer ẹ̀ lẹ́ẹ̀kan náà mo ní di two hundred k yóò transfer ẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n kan ọ̀tí ẹ gbọ́dọ̀ dákọ̀ pé o ní di fifty k fún yóò ní ṣé kò ń lọ gbé ni ṣé kò ń lọ jí ni àbẹ́ àmọ́ gbọ́ ẹ ní di fifty k bó ni kí n ti rí bó kí n ti kò ènìyàn ni wá ibi tọ́mọ nìyẹn bá ti ń rí àǹfààní a máa ṣe sábà bíi kó nífi onítọ̀hún. so ló fi já sí wípé tí ọkùnrin tó bá fẹ́ ọmọ tálíkà tó tún fẹ́ ọmọ olówó a máa fẹ́ràn ọmọ olówó ju ọmọ tálíkà lọ. okay so ohun tó máa jẹ́ ó sì lè jẹ́ tẹ̀sìn ó lè jẹ́ tẹ̀sìn tó ga sí pé ọ̀kan ó dún ní mẹ́sìn ju ìkejì lọ eléyìí tó dún ní mẹ́sìn ó lè fẹ́rẹ̀ ju eléyìí tí wọ́n sẹ̀ máa pariwo pé sóòní kírun ni sóòní kírun ni ìwọ obìnrin mọ́mọ́ jẹ́ ṣépè fún ọ sọ fẹ́ yakùdárù sínú ilé mi ni. So, different criteria òṣùwọ̀n oríṣiríṣi lọkùnrin máa ń lò tó máa determine èwo nínú àwọn ìyàwó rẹ̀ ló fẹ́ràn jùlọ kódà ìmí àtúmọ̀ jẹ́ pé ọ̀kan lọ́bùn ọ̀kan ò lọ́bùn ìmí àmọ́ jẹ́ pé ọ̀kan lọ́bùn ọ̀kan ò lọ́bùn ó sì lè jẹ́ níbi oúnjẹ dídá ọ̀kan mò ń jẹ́ ẹ̀sẹ̀ ọ̀kan ò mò ń jẹ́ ẹ̀sẹ̀. <laughs> oríṣiríṣi òṣùwọ̀n ni ọkùnrin máa ń lò láti fi nífẹ̀ẹ́ obìnrin kan ju ìkejì lọ. eléyìí kò ní kò gbóògùn kò gbọ́ oògùn ó kéré nínú ilé tí obìnrin méjì tí wọ́n ti jọ rí bákan náà ní gbogbo orí òṣùwọ̀n yẹn ó kéré ó wà ṣùgbọ́n wọ́n ó wà ṣùgbọ́n ó wọ́n níbi tírú ẹ̀ bá ti wà ló ti máa rí ọkọ wọn tí ó jókòó sáàrin àwọn méjèèjì tí ó fọwọ́ kọ àwọn méjèèjì lọ́rùn ibi tí àwọn méjèèjì bá ti ń kọ̀m̀pìtì tó ga sí pé wọ́n dán sepò kínní ni nínú ọkàn rẹ ìwọ náà ò ní tijú àti kó àwọn méjèèjì sẹ́gbẹ̀ẹ́ bí ọba ṣe máa ń kó o lórí sẹ́gbẹ̀ẹ́ tí ó fi kan sọ́tún tí ó fi kan sósì. So si tí kan tún lè jókòó ń wájú tí kò tún jókòó ń pàkọ́ tọ́wà jókòó láàrin wọn bí àga bábà. situation yẹn oscars ọ̀wọ́n ọ̀wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní ò mọ bí yẹn ṣe máa díje nínú ilé ọkọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò mọ bí yẹn ṣe máa díje nínú ilé ọkọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin onímọ̀ ju rẹ̀ lẹ̀ fún ẹni tí bá ń sepò kíní lọ́dọ̀ ọkọ yọ àjù rẹ̀ lẹ̀. tọ́ so kì í ṣe lórí ọ̀rọ̀ ìfẹ́ inú ọkàn ni Allah fi sọ pé tẹ́ ẹ̀ bá lè ṣe déédéé ń bẹ̀ a lè ṣe déédéé ń bẹ̀ a lè ṣe déédéé ń bẹ̀. Ata òjíṣẹ́ ọlọ́run gan sallallahu alayhi wa sallam ẹ̀yẹ́ máa wo nǹkan ìfẹ́ ní sí Khadija fún wípé Khadija jẹ́ financial supporter rẹ̀ lórí iṣẹ́ tọ́lọ ń gbélé lọ́wọ́ ìfẹ́ yẹn ní agbára pọ̀. lójú ayé Khadija àti lẹ́yìn ikú Khadija ìfẹ́ yẹn ní agbára pọ̀ débi pé nígbà tó kúò láyé tán àwọn tó fẹ́ wọn tún sọ pé àà ṣé bí kọ̀díjà ti kú àgbàgbé èyẹ náà ṣé bó ti kú <laughs> ànábì ò ní kò ṣe gbàgbé báwọn ẹni tọ́lọ ní kó kún mi lọ́wọ́ lórí iṣẹ́ tọ́lọ ní wá ṣe láyé à kò ṣe gbàgbé báwọn kò ṣe gbàgbé báwọn kó lè mọ̀ pé obìnrin tó bá ran ọkọ ẹ̀ lọ́wọ́ lórí iṣẹ́ tọkọ ẹ̀ ń ṣe ọkùnrin máa fẹ́ràn rẹ̀ pọ̀ o ọkùnrin yẹn máa fẹ́ràn rẹ̀ pọ̀ o iṣẹ́ ti ń ṣe ó sì fẹ́ mẹ́rin ọ̀kan nínú wọn ló wá ń ràn lọ́wọ́ lórí ẹ̀ yóò fẹ́ràn ẹ̀ jùlọ. the next person tánàbí tó fẹ́ràn tó tún fẹ́ dàbí kọ̀díjà oníyàwó Aisha radiyallahu anha fún kíni fún wípé iṣẹ́ tí ọlọ́run fi rán Ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ iṣẹ́ ìmọ̀ Aisha a máa ṣe bíi captain tàbí monitor tí a pè nu classroom tí ó bá ti sí tíṣà. Si lára ń dì kápítẹ̀ tàbí mọ́nítọ̀ ní ọmọ mógú tó àfíàsì àwọn akẹgbẹ́ rẹ̀ tí ẹnìkan bá wá sílé ànábì sallallahu alaihi wasallam tó lòun wá béèrè béèrè lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí ó bá fi bá nàbì ńlé kò ní dìbànújẹ́ fún un tí ó ti bá ànábì ńlé. bóyá nàbí lọ ibìkan wéré òun wá wá kóun wá béèrè béèrè òun tọ̀wọ́ ò bá ìbànújẹ́ Aisha ńlé tí lè bá Aisha ńlé rọ́díyà lọ áníá yóò bi Aisha léèrè tó wá Aisha ó sì fún si irú èsì tí ó gbọ́ lẹ́nu sallallahu alayhi wa so ọkàn ànẹ́bì máa balẹ̀ pé èèyàn wà nílé tó wọ́n bá sí nílé. ọkàn ànẹ́bì ọmọ balẹ̀ bẹ́ẹ̀. mélòó nínú àwa àfáà lóde òní lọ́kàn wa máa balẹ̀ tá a bá sí nílé mélòó nínú wa mélòó nínú wa àìsábà ṣe kò ń gẹ́ irú ẹni bẹ́ẹ̀ níbi ìyàwó àìsábà ṣe kò ń gẹ́ irú ẹni bẹ́ẹ̀ àìsábà ṣe kò ń gẹ́ financial supporter nínú obìnrin àìsábà ṣe kò ń gẹ́ ẹni tí yóò tún lè ṣiṣẹ́ mọ́nítọ̀ àbírọ̀ ni mo pa ni ká ẹ já mi kó o dákọ̀ àfáà tó ti lọ bá lé tó o tó o bàbá tó o dá sí pé ẹlẹ́hàá rẹ̀ ọ wá fún ọ ní èsì tó bá wá. torí pé kò tíì pé mẹ́rin àwọn títí wọ́n ti pé mẹ́rin ńkọ́ àwọn títí wọ́n ti pé mẹ́rin ńkọ́ tá a mọ̀ tá a fẹ́ wọn. so ló fi já sí pé orí òṣùwọ̀n tánàbí gbé ka. orí òṣùwọ̀n support financial support àti support ìmọ̀ ló fi nífẹ̀ẹ́ àwọn kan ju àwọn kan lọ. so ànábì ò wo ẹwà kò sì wo ìran kò wo nǹkan míì ohun tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tọ́lọ́ ń gbélé lọ́wọ́ lòun wò. ló ntị ní tiẹ̀ gẹ́gẹ́ bó ti já pé wọ̀ náà tó bá ń ṣe àgbo tí kan nù àwọn ìyàwó rẹ tọ́bọ̀ ọmúgútà gbohun tọ́bọ̀ ọmúgútó tó ga pé tó o bá sí nílé ọkàn rẹ ó balẹ̀ pé ìyàwó rẹ ó àwọn èèyàn ní wọn náà rí i gan wọ́n fẹ́ràn rẹ̀ bódì tí wọ́n fẹ́ sọ pé ah ó dàbẹ́ ni kó ti lògùn fọkọ wa kó sí lógùn róòlù tó ń plé yẹn róòlù tó ń plé yẹn ló bí ìfẹ́ yẹn àdámọ́ ọmọ nìyẹn ni wọ́n bàbá wa níjọ́ òun tí wọ́n jẹ́ àgbẹ̀ tí wọ́n máa ń púpọ̀ èyí tó bá kún wọn lọ́wọ́ lórí iṣẹ́ oko wọ́n máa fẹ́ràn rẹ̀ bòdì o ò ṣe ní fẹ́ràn ẹni tí ó ká sí pé iṣẹ́ tó ń ṣe ọgbà pé tó ọba sí ń lé iṣẹ́ yìí ò ní dàrú tí ọba mógútó èyí ṣe tó òfin ní fẹ́ràn rẹ̀ tí kan kàn máa jẹun tí ó kàn máa jẹun tí ó kàn máa jẹun tí ó máa gbowó tí ó máa jẹun tí ó máa gbowó tí ó máa jẹun ilé iṣẹ́ ọba dàrú kó wó pé tí kan sì dúndùn pé iṣẹ́ tọkọ mi ń ṣe iṣẹ́ èmi yóò bá mójútó mi ò ní jẹ́ kí iléeṣẹ́ rẹ̀ ó dàrú obìnrin ni a máa bọ́ ọkọ ẹ̀ sírò àkáǹtì tẹpẹtàkà tí táàfà bá ti dé dípò tó tún fi bísí pẹ̀lú ìṣirò yóò tún bá jókòó tí yóò bá sírò rẹ̀ yóò sì bá ṣe dáadáa ẹ̀ńtọ́ bá yàn sírò àkáǹtì yẹn dáadáa tí yóò fi wọ gbèsè ṣéyìn ò ní nífẹ̀ẹ́ rẹ̀ ni. so kẹ́yìn obìnrin aṣọ eléyìí kó lè tún rẹ̀ ṣe kó lè mọ̀ wípé kò sí ti ń jẹ́ oògùn ìfẹ́ kan tó tayọ pé kó wọ́ ọ̀nà tó bàjẹ́ ìkúnlọ́wọ́ fún baálé rẹ̀. ẹ̀yẹ wo eléyìí nìsín eléyìí tí ń fọ́ farunmọ̀ yìí ó máa ń ṣe ìjàmọ̀ tó bá ti ń lọ ṣe ìjàmọ̀ yóò gbéyàwó ẹ̀ lọ́wọ́ ibi tẹ́ bá ti rí ẹ rí ìyàwó rẹ̀ tẹ́ ẹ bá ọwọ́ nínú àsìkò tẹ́ ẹ rí tẹ́ ẹ rí ìyàwó ẹ̀ lè pẹ́ pẹ̀lú rẹ̀ wọ́n máa ń tẹ̀léra wọn bí ìgbín àtìkára wọn ni làwọn èèyàn bá sọ pé ṣé èsè kóbìnrin ti lù ọ́ ni àkóló òun iṣẹ́ tóun ń ṣe ó lè ká sí pé obìnrin lòun fẹ́ tírìtì ìyàwó òun ni ó bọ̀ òun ṣe.